نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن هذا الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى صلى الله عليه وسلم إن شاء الله حكم تسود لولي دانلك ولكن الرسالة تتي أبو محمد عبد الله بن أبي زيد القيرواني رحمه الله تعالى الله ثلاثا وثلاثين ويكبر الله ثلاثا وثلاثين ويختم المئة بلا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لين باتي أبقى irun tí asálámà afáàsọ àwọn nǹkan tí wọ́n fẹ́ kí a sọ nígbàtí a bá parí ó ní a ṣe subhanallah a ṣe 33 bákanáà a ṣe alhamdulillah 33 bákanáà a ṣe allahu akbar thirty three àwọn àfikún la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir yìí máa jẹ́ ọgọ́rùn-ún tá a bá ka gbogbo ẹ̀ papọ̀ subhanallah alhamdulillah. 33 Allahu akbar 33 so tí a bá ṣe eléyìí àwọn àfikún la ilaha illallah wahdahu la sharika lah له الملك وله الحمد وهو على كل شيء قدير يفما جاء ọgọ́rùn-ún lápapọ̀ eléyìí ọ̀nà tí abásábà ní bó tiẹ̀ jẹ́ wípé ìfi la ilaha illallahu wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àbáyẹ sábà pàtàkì jọ láwùjọ ṣùgbọ́n lára nǹkan tí ó dáa ni èyí tá a bá sábà òun náà ni kí a ṣe thirty three thirty three thirty three yẹn nìkan eléyìí ó bá mu bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí ó ṣe nílẹ̀ nínú hadith Abi Hurairah radiyallahu anhu. tabaarakillah ilaha illallah wahdahu tá a fi tún fi da sí náà ni àbí ká ṣe Allahu akbar ká ṣe thirty four instead of thirty three yóò náà bá mu bẹ́ẹ̀ so ó túmọ̀ sí pé bí ọ̀nà mẹ́ta la lè fi ṣe ká ṣe subhanallah thirty three. الحمد لله 33 Allahu Akbar 33 kádẹ̀bà mọ̀ bẹ́ẹ̀ àbí ká fi Allahu Akbar kí lẹ́yìn ìgbà tí a bá ṣe subhanallah alhamdulillah ta ṣe ìyẹn náà Allahu Akbar ta ṣe 33 lọ́rọ̀ 33 ta ṣe 34 sòyún náà bá mu bẹ́ẹ̀ àbí nítorọ̀ ká o ṣe Allahu akbar thirty four kaṣu la ilaha illallah wahdahu la sharika lahu mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in kí a ṣe thirty four kápẹ́rẹ́ ṣe lè ìta eléyìí náà nǹkan tí ó bá mu ni ẹgbà wa tó fi eléyìí nílẹ̀ òun náà ni nǹkan tí ó ṣẹlẹ̀ ní àsìkò anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tí àwọn kọlọba anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n jẹ́ tálíkà gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ ní hadith abu huraira ó ní جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم أو طالكا هو با نبي محمد صلى الله عليه وسلم فقالوا وني ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم bí ojúṣe ọlọ́run ọba àwọn tí wọ́n lówó wọ́n ti rí ipò ńláńlá wájú ọlọ́run ọba àwọn kò tó ga bákan náà ìbẹ̀rà tí ó máa bẹ lọ torí wípé kí ni ìsọlúra kan náà ní sọlí àjọ ń kírun wákàtí márààrún ni àjọ ń kírun júmọ́ àní àwọn àrùn tá à ń kí àwọn náà ni àjọ Ramadan àwọn ń gbà àwọn náà ń gbà wàláhùn fọ́ọ̀mù mi àmúwálí àwọn tó wá ní àwọn property wọ́n tó ṣe pé yahujjuna biha tá fi ń ṣe ájì bí ẹni tó ní rànkún nínú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n tún ní owó lọ́wọ́ wa ya'tamirun wọ́n ń ṣe umra wa yujahidun tí ojú ogun bá yá àjọ ńlọ náà ni wa yatasaddaqun wọ́n tún ṣe ìtọ́rẹ̀ àánú qala anabi sallallahu alaihi wasallam ni ala uhaddithukum in akhadhtum adraktum man sabaqakum wa lam yudrikkum ahadun ba'dakum ẹjẹ́ ń sọ fún yín ní tó ṣe pé tẹ́ ẹ bá ṣe àwọn tẹ́ ẹ náà ti jù yín lọ tẹ́ ẹ ń ṣe tẹ́ ń ṣe ṣùgbọ́n àwọn tó ń ṣe ìtọ́rẹ àánú ẹ bá wọn wa lam yudrikkum ahadun ba'dakum àwọn kan rẹ̀ nílé bá yín mọ́ àwọn tí wọ́n ti bá yín wọ́n nílé bá yín illa man amila mithla àtẹ̀yìn tó bá ṣe irun tí mo fẹ́ sọ fún yìí wọ́n ní tusabbihuna wa tahmaduna wa tukabbiruna khalfa kulli salati ẹ máa ṣe subhanallah ẹ máa ṣe alhamdulillah ẹ máa ṣe allahu akbar khalfa kulli salati lẹ́yìn ìrun ọ̀ranyàn salasan wa salasi ẹ máa ṣe thirty three bákan náà ẹni tí ó gbà wá Abu Salih láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu Abu Salih Samman ó wá ní fakhtalafna baynana àwa ipe ẹnu wa kù lórí ẹ̀ láàrin wa faqala ba'duna àwọn kan ní nusabbi salatun wa salatin àmọ́ ṣe 33 wa nahmadu salatun wa salatin a ṣe 33 subhanallah alhamdulillah 33 wa nukabbiru arba'in wa حاشا الله أكبر أربع وثلاثين تسفوه فرجعت إليه فقال أني موقع صدر واصف فيه تقول سبحان الله والحمد لله والله أكبر حتى يكون منهن كلهن ثلاثا وثلاثين أني أصويك أصو سبحان الله أصو الحمد لله ó sọ Allahu Akbar tí gbogbo ó fi di 33 tó túnmọ̀ sí pé nǹkan tí a lè sọ pọ̀ ní subhanallah alhamdulillah Allahu Akbar subhanallah alhamdulillah Allahu Akbar that a mọ̀ sọ́bẹ̀ tí è pé 33 so eléyìí jẹ́ nǹkan tó ṣe wípé aṣàlàyé fún wa lẹ́ẹ̀kan wípé ẹ̀ka wa tásọ thirty three thirty three thirty three ìkẹta yusuf máa ní láwùjọ wa mi bàbá sọ subhanallah subhanallah subhanallah pèpè thirty three alhamdulillah alhamdulillah alhamdulillah pèpè thirty three allahu akbar allahu akbar allahu akbar pèpè thirty three eléyìí ayé ìjùmọ̀ láwùjọ wa kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. abẹ́rẹ́ sọ pé subhanallah alhamdulillah allahu akbar ẹ̀yọ̀kan subhanallah alhamdulillah allahu akbar odi méjì tẹ́lẹ̀ tó ní ètò àti tírí bẹ́ẹ̀ ìyún náà bá mu. tá bá bẹ̀ fi allahu akbar ní mẹ́tọ́ọ̀dì tá a kọ́kọ́ tàdékù náà jẹ́ thirty four ẹ̀gbà wa mi wà tó fi rinlẹ̀ bẹ́ẹ̀ àti subhanallah yóò jẹ́ thirty three alhamdulillah òun ló jẹ́ thirty three allahu akbar ó jẹ́ thirty four àbíká fi la ilaha illallah wahdahu la sharika lahu mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir káfíkún ó fi jẹ́ thirty four yẹn nítorí ọ̀kan fi ṣe allahu akbar tí èpè thirty four àṣẹ Allahu Akbar thirty three àwa fi la ilaha illallah wahdahu la sharika la sharika lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àti fún tí èpè thirty four gbogbo ẹ̀ náà ló ní ẹ̀rí bákan náà ó tún rinlẹ̀ nínú ẹgbàá wa an lẹ́yìn ìgbà tí àwọn èèyàn túká tán ti ń ṣe èèyàn kan ó wà lálàá orí èèyàn kan lójú oorun tó sọ fún pé anamsọlá àtàlánìkẹ́ ẹ̀ máa ṣe subhanallah thirty three alhamdulillah thirty three allahu akbar thirty three ó ní ẹ máa ṣe twenty five twenty five twenty five ẹ wá fi la ilaha illallah fi kún un kó náà jẹ́ twenty five tàbí subhanallah yóò jẹ́ 25. alhamdulillah yóò jẹ́ 25. five allahu akbar yóò jẹ́ 25. la ilaha illallah yóò jẹ́ 25. five gbogbo ẹ̀kú sí hundred eléyìí nǹkan tó rí lójú oorun bàtàràkùnrin iwájú olọba anabi wa muhammad sallallahu alaihi wa sallam wa ṣàlàyé anabi ni ẹ máa ṣe ṣẹlẹ ìlànà afa wọn máa pè ní àtẹkẹrẹ òun ni kéèyàn ṣe nǹkan kánàbí wa àpòjọ torí pé ẹsìn yìí àmì ráìtì àti ṣe nǹkan kan àyàfi pẹ̀lú ẹ̀rí ẹlòmíà ṣe nǹkan gbà ní kánàbí agbádá irú ẹni tó lóun fẹ́ máa yan náfìlà ní gbogbo òru kò sóru àbẹ́ni tó lóun fẹ́ máa gbogbo ọjọ́ ayé òun gbà wẹ̀ kò sọ́jọ́ kan tó ń wò ní gbà wẹ̀ àbẹ́ni tó sọ wípé òun ò ní fẹ́ yàwó lórí kó n fẹ́ súnmọ́ lọ́wọ́n wa ìgbà tánà bí gbọ́n tí ẹnì kọ̀ọ̀kan wọ́n sọ tánà bí gbé tán sọ fún pé nǹkan báyìí ni àwọn èèyàn báyìí ráyè sọ ànábì bínú sí wọn ó lè jẹ́ kí wọ́n rí i pé mo páyọ̀ ọlọ́run bá jù mí lọ àmẹ́bí ń sábà sọ̀rọ̀ gbólóhùn báyẹn fún yẹn tí ó bá ń ṣe wípé kí ni nǹkan yẹn ó necessary àmẹ́bí ni mo páyọ̀ ọlọ́run bá jù mí lọ and akshakum billahi wa atqakum la mo páyọ̀ ọlọ́run bá jù mí lọ ó ní akóhùn wa àná mo máa ń yan nẹ́fìlà lóru mo dẹ̀ máa ń sùn lóru wa asóhùn wa òfin láwọn ọjọ́ mi ní ilẹ̀ ń gbà láwọn ọjọ́ mi wà á tẹ̀sẹ̀ wájú ní sá mo fẹ́yàwó tọmọ rọ́ọ̀dì wa tún nà ti falẹ̀ ìsàmì mi ẹni tí ó bá tọ ìlànà mi bí mo ṣe tọ́ ẹni yẹn ò ṣara mi. sànàbí wà fún ìlú eléyìí sọlọ́lá àṣẹlẹ̀ ṣùgbọ́n gbà tí ẹni yìí tó ń wá pé bá a pé nǹkan báyìí lòun rí ànábì ní máa ṣe ẹ̀ máa ṣe so kò ń ṣe àlá lójú oorun òun ni ó tẹ̀lé ìtó tẹ̀lé òun ni àpúrúwà anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àpèjúwe mi òun tún ni anábí sallallahu alaihi wa sallam wọnú mọ́ṣáláṣí ó wá rí èèyàn kẹlẹ́ ìgbà kan kírun tán ènìyàn èèyàn náà fi lára méjì ó jẹ́ lẹ́yìn wọn àṣùbà bàtẹ́nìyàn wá parí anájú wa béèrè pé ayé sọlá ti àbí nínú eléyìí tó kí oníraka àtàlífàjì tó ń wò tí kí òun lòun kí anábì dákẹ́ kó sọ̀rọ̀ eléyìí náà wọ́n pè ní tẹ̀fẹ̀rẹ̀ àpúrúbàlì àpúrúbàlì gbọ́dọ̀ jẹ́ pé èyí tó jùlọ múlẹ̀ ń tẹ́ kó baraka àtàlífàjì tẹ̀ ìdí èrò dúró nígbà tí èdè wọn ti dé èrò dúró nítorí dáa jùlọ òun tó kó sọ ọ́ di ẹ̀yìn ìgbà tí oòrùn bá yọ bí ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà tó oòrùn bá yọ kó ẹ̀ṣọ́ wa saraka àtàlfàjìrì yẹn padà gẹ́gẹ́ bí etí anabiwa Muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún àwọn èèyàn ṣùgbọ́n gbà tó rẹ́ni tó ṣe lẹ́yìn ìrun àṣùbà immediately tó bèèrè lẹ́kọ̀ọ́ olélẹ́yìí tó ṣe tó ní ẹ̀ka àtàlfà ànábìdákẹ́ ó túmọ̀ sí pé lẹ́yìn náà wà pàmí síbò ìyẹn ṣùgbọ́n yìí tó dáa jùlọ oníkádì ilé rẹ̀ bí ìgbà tí oòrùn bá yọ bí ìṣẹ́jú bí mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ìgbà yẹn filafẹ́lú ń gbélé ìta ń sọ òun náà ni wípé subhanallah alhamdulillah allahu akbar la ilaha illallah alisulina twenty five twenty five twenty five twenty five tí gbogbo àti jẹ́ hundred papọ̀ eléyìí nǹkan tó rinlẹ̀ náà bákan náà ó tún rinlẹ̀ nínú ẹgbàwá mi anábùwà muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí alimam ahmad rahimahullahu ta'ala ṣùgbàwá anábì ní khaslatani nǹkan méjì kan bẹ tó jẹ́ bí ìṣe méjì la yuhafidu alayhi ma abdul muslimun tó ṣe pé ẹrú ọlọ́run ọba tó jẹ́ mùsùlùmí ò ní dún ní mọ́ ilà dákàrà jẹ́nà àfikún wà jẹ́nà alá anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹsẹ̀ tiẹ̀ gbọ́ wàhùn máa yẹ sírù nǹkan tí mò ń sọ yìí nǹkan tó rọrùn láti ṣe yìí wọ́n máa ń yọ àmàlì bí máa kọ́ ní ìlú ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń ṣe wọn kéré ànábì ní kí ni nǹkan náà òun ni pípé ẹrú ọlọ́run ọba yìí yusabbihu Allah fi duburi kulli salatin ashran lẹ́yìn ìrun kọ̀ọ̀kan ìrun wákàtí márààrún kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan náà wọn wákàtí márààrún yóò ṣe subhanallahi ashran lẹ́ẹ̀mẹ́wàá wa yahmaduhu ashran yóò ṣe alhamdulillahi mẹ́wàá wọ̀yùkẹ́bíhù àṣírà yóò ṣe Allahu Akbar mẹ́wàá yóò ṣe Allahu Akbar mẹ́wàá fadhalika khamsuna wa mi'a bil-lisan wa alfun wa khamsumi'atin fil-mizan arábìnrin tó ṣe yẹn ó fi wọn àṣùbáàtì ó ṣe subhanallah mẹ́wàá alhamdulillah mẹ́wàá Allahu Akbar mẹ́wàá 30 nìyẹn thirty taba multiply by five yóò di one fifty sanabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní tó ṣe yẹn yìí ó ní hamsun ní ní àwọn hamsun one fifty ló jẹ́ ní tó sọ jáde lẹ́nu ní tó sọ jáde lẹ́nu ṣùgbọ́n ní òṣùwọ̀n rẹ̀ wọ́n kọ kalẹ̀ fún ní one thousand five hundred torí pé al-hasanatu bi ashri amsalina tí a bá ṣiṣẹ́ olóore kan nítorí kéré jù ní pé ọlọ́run bó fi kọ́ ládá mẹ́wàá fún so one hundred and fifty multiply by ten ó jẹ́ one thousand five hundred lẹ́yìn anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam wọ́n tẹ̀síwájú wọ́n ni wàyí kábírù arba'in wa salatin yóò ṣe Allahu akbar thirty four ìdá akhadha matja'ahu tó bá fẹ́ sùn wọ̀yàmẹ́dùrú sọ̀láṣàn wọ̀tẹ̀láṣìn yóò ṣe alhamdulilayi thirty three tó bá fẹ́ sùn wọ̀yùsọ́bìrú sọ̀láṣàn wọ̀tẹ̀láṣìn yóò ṣe subhanallah thirty three wọ̀tíkà ní àtún bìlìsàn ìtòṣe yẹn hundred ní Allahu akbar papọ̀ ó jẹ́ hundred wà á fún fún mi zan ṣùgbọ́n tá a bá ká wò multiply by ten ló jẹ́ one thousand so lára àwọn àtikáàrù téèyàn máa ń ṣe tí bá fẹ́ sùn ní Allahu akbar thirty four subhanallah thirty three alhamdulillah thirty three àbí kó ṣe báyìí subhanallah thirty three alhamdulillah thirty three Allahu akbar thirty four. فأيكم يعمل في اليوم والليلة ألفين وخمسمائة سيئة أنا بمثالين ثم أنشئتو 2500 2500 ẹ̀ṣẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tálẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó 2500 nínú yìí tó túmọ̀ sí pé ìkà tó pàtàkì púpọ̀ ni kí la fẹ́ lò ń gbélé yìí kò ń ṣe ìta máa ṣe ń gbà tá a bá fẹ́ sùn yẹn òun là ń sọ láfẹ́ lò gbẹ̀gbẹ̀ níta fẹ́ lò ní wípé a lè máa ṣe subhanallah mẹ́wàá alhamdulillah mẹ́wàá allah akbar mẹ́wàá lẹ́yìn ìrun tòtò ìpínta bá wo ń tá a ṣe yóò one hundred and fifty la ṣe lójúmọ́ ṣùgbọ́n ó kọ kalẹ̀ fún wa ní one thousand five hundred ṣùgbọ́n tí a bá lè ṣe subhanallah thirty three alhamdulillah thirty three allahu akbar thirty three àbí thirty four àbí subhanallah thirty three alhamdulillah thirty three allahu akbar thirty three la ilaha illallah wahdahu la sharika lahu mulku wa lahu hamd wa huwa ala kulli shay'in qadir yóò ṣe yọkan gbogbo fi jẹ hundred àbí kó ṣe subhanallah thirty three alhamdulillah thirty three allahu akbar thirty three èyí ń fi dáa ju mẹ́wàá mẹ́wàá lọ ṣùgbọ́n ẹ̀sìn islam ẹ̀sìn rọrùn ni èyí tí a fi sálámà níbi irú tó ṣe bá àníṣe kankan ládàṣì ń bẹ fún wa náà ká ṣe mẹ́wàá mẹ́wàá torí pé ẹlòmíì ó mọ ń kánjú tó ń kánjú kó bẹ̀kẹ̀ kú ṣe mẹ́wàá mẹ́wàá eléyìí dáa ju nǹkan máa ń ṣe nu wa òní pé wọ́n sálámà báyìí ètí ó ṣe so ìtò sọ yẹn torí pé kò sọ sókè ó sọ jẹ́jẹ́ tó bá sọ sókè àwọn kò sọ kùsọ ló ń sọ subhanallah nanika sọ subhanallah subhanallah àwọn abẹ́ ṣẹlẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àbí subhanallah alhamdulillah allahu akbar subhanallah alhamdulillah allahu akbar ṣe wá súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ súnmọ́ alámọ́lámọ́lámọ́ ilé ìṣekúṣe ẹni yẹn kìí kí ìgbàláàdá yóò tún lẹ́ṣẹ̀ ni sọlọ́ jẹ́ pé àárín ìta gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ tọ́wọ́n kó nǹkan jú kẹkàkúṣe mẹ́wàá mẹ́wàá mẹ́wàá níbi so mú ìtò wá ní kóró ẹ lọ́rùn nísọ̀rọ̀ tí a fi sọ wípé à ń kẹ́jú a máa kákàkùkà so bá a ṣe ní thirty three bá a dẹ̀ ṣe ní twenty five twenty five náà gẹ́gẹ́ bí a ṣe yálàyé gbogbo ẹ̀ náà ló dá bá a ṣe ní mẹ́wàá mẹ́wàá gbogbo ẹ̀ ló dá sẹ́yìn kó o lè là á bọ̀yàn kan lọ́rùn pé thirty three thirty ló gbọ́dọ̀ ṣe torí pé nǹkan tó pabú wa pọ̀ òun náà ni mo tajọ kí n jẹ mọ́ wá ṣe kí n tán kálukú ní rẹ́ẹ̀tì láti dìsẹ́ǹ tó fẹ́ ṣe ní àtàr mẹ́wàá lèmi fẹ́ ṣe mò ń kánjú twenty five twenty five mo fẹ́ ṣe tí máa fi la ilaha illallah tí máa ṣe twenty òun náà eléyìí mo fẹ́ ṣe lónìí eléyìí mo fẹ́ ṣe lónìí kálukú fírí láti ṣe èyí tó bá wù so ló jẹ́ pé ìṣe tí àwọn èèyàn sábà máa ń ṣe tó ṣe fún gbà tí ìmọ̀ bá sálámà tí wọ́n jọ máa sọ ọ́ papọ̀ eléyìí ó takò súnà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam kí kálukú ṣe ti tiẹ̀ ìmọ̀mù wọn ti lídìí wa débi kan ó ti parí òun fún wa àbùkárù ló kú tá a ṣe kí kálukú mú un tó bá rọ̀ lọ́rùn náà anábíwá muhammad sallallahu alaihi wa sallam a máa ṣe ju eléyìí lọ ń gbà mí ìyàwó aráyíṣà radiyallahu anha gẹ́gbẹ́ yìí sọ bó ṣe lẹ́nu sahih muslim oníṣẹ́ anájú bá sálámà ní tí ó kọ́kọ́ ṣe òun ni anta salam wa minka salam tabarakta ya zal wal ikram اللهم أنت السلام ومنك السلام تباركت ها يا ذا الجلال والإكرام nǹkan ní ọkọ̀ ṣe yìí náà eléyìí yàtọ̀ sí nǹkan tí ó kọ́mọ́ láwùjọ títí wa tó ṣe wípé àátújó àwọn nǹkan kan mọ́ ṣùgbọ́n a máa ń jó mọ́ ṣẹlẹ̀ yìí kò ní ìpìlẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfẹ́sì bí wọ́n ṣe ṣe ní àlàyé èyí tó ní ìpìlẹ̀ òun náà nìyẹn eléyìí dẹ́ ni ó tún rí rẹ̀ náà nínú hadithi Fauban Fauban lára àwọn sábẹ́ anábíwá Muhammad sallallahu alaihi òun ní kana rasulullahi sallallahu alaihi wasallam idha sarafa min salati wọ́n ní bá parí irun rẹ̀ istaghfara salata yóò kọ́kọ́ ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah lẹ́ẹ̀mẹ́ta níbi tí yàwó Aisha kò sí astaghfirullah ń bẹ astaghfirullah ń bẹ ó túmọ̀ sí pé ìgbà míì ànájọ́ kì ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah ìgbà míì yóò dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ìgbà míì yóò bẹ̀rẹ̀ pẹ̀lú allahumma anta salam wa minka salam tabarakta ya zal jalali wal ikram ẹgbà wa sàwùmánì òun kó méjèèjì papọ̀ ìpánájà ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya zal jalali wal ikram sí ìdámọ́ ṣe láwùjọ tí wọ́n ń lọ yìí aláwọ̀ máa ń tẹ̀sọ́lá ọ̀míkan sàlám tàbárakà pátá lẹ́yìnká tó gbogbo wà ilé kẹrẹ dùsọ̀ gbogbo ilé yìí kò ní ìpìlẹ̀ nítorí nípìlẹ̀ ń bẹ náà ní sàfẹ́ aláwọ̀ máa ń tẹ̀sọ́lá ọ̀míkan sàlám tàbárakà yàtọ̀ jẹ́lá lórí kíra ìrì ọlọ́run bá ìwọ ọba àlàáfíà ọba minka salam ọ̀dọ̀ ẹ ní àlàáfíà àti ìkóyọ níbi aburú ọ̀dọ̀ rẹ ló ti máa wá wọ́n ló lè kó níyọ tabarakta ó gbọ̀ngbọ́n kọjá gbogbo àwọn ìdọ̀tí tí àwọn èèyàn tọ́fí ti sọ́dọ̀ rẹ̀ bí àzàjàlá èrè ọba tó gbọ̀ngbọ́n ọba ọlọ́lá ọba tó tóbi wàlìkram ọba alápàlẹ́ ọba tí máa ṣe àpọ́nlé fún àwọn èèyàn sọlẹ anabiwa muhammad sallallahu alayhi wa sallam aṣọ eléyìí ìgbà míì a ti bẹ̀rẹ̀ ìgbà míì yóò bẹ̀rẹ̀ pẹ̀lú astaghfirullah astaghfirullah astaghfirullah kó tó wá sọ. apapọ̀ mi eléyìí àwọn kan mi náà ń bẹ tó ṣe pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam a máa sọ ń gbà míì tó ṣe pé gbogbo ẹ̀ náà ni ó rinlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a sọ àmọ́ gbọ́ eléyìí náà lára nǹkan tí àwọn èèyàn máa ń sọ Al-Mughira bin Shu'ba ìkàlára àwọn sábẹ́ ànàbíwá Muhammad sallallahu alaihi wa gẹ́gẹ́ bí alimami Bukhari rahimahullahu ta'ala ṣe gbà wá tàwọn ní ó kọlọ sí ọ̀dọ̀ ìkanú àwọn olórí àwọn mùsùlùmí tí a mọ̀ sí Muawiya ó ní anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam kánà yaqulu fi duburi kulli salati maqsusa tánàbí wá parí ìrun ọ̀ràn yẹn a máa sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu على ala kulli shay'in qadir allahumma la mani'a لما a'tayta ولا la mu'tiya lima mana'ta wa la yanfa'u dhal jaddi minkal jadd ìgbà ìbọ̀wá mi fún ọlátọ́dọ̀ àbọ̀ Abdullahi bin Zubair tó fi kún ju eléyìí lọ kí la fẹ́lú gbogbo eléyìí ó ní pé àkárò ẹ̀yìn òun pọ̀ èyí tó bá rọ̀yàn lọ́rùn níbẹ̀ ni kó mú kó ṣe sọkálà jọ ń ṣe é papọ̀ báwọn ẹṣin máa ń ṣe ní mọ́ṣáláṣí ní káàkiri eléyìí tí ó sì pìlẹ̀ fún ni ó sì pìlẹ̀ fún kálukú ó ṣe tó bá rọ̀ ẹni wá pé ń tó rọ lọ́rùn ní Allahumma anta salam minka salam tabarakta ya zal jalal wal ikram ó dẹ̀ dìde ń lọ ó ti ṣe zikru tiẹ̀ ẹni ṣe pé ń tó rọ lọ́rùn ní kó ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah Allahumma anta salam minka salam tabarakta ya zal jalal wal ikram ó ti parí tiẹ̀ gbọ́dọ̀ ṣe yí nǹkan tí ó rọ ọlọ́run òun ni kó tún sọ eléyìí tá a fi náà tún rọ ọlọ́run sí àbí tó rọ ọlọ́run òun ni subhanallah alhamdulillah Allahu akbar kó sọ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá tẹ́tẹ́ yẹn náà lórọ̀ ọlọ́run a rí pé bẹ́ẹ̀ àníṣọlá àtọ́lá ní èèyàn díẹ̀ ni máa ṣe èèyàn díẹ̀ ni máa ṣe bẹ́ẹ̀ ni nǹkan ẹni ládàá rẹ̀ pọ̀ àtàjùlọ èyí tó ní í ṣe pẹ̀lú tá a sùn ẹlòmíì ó lè má lè ṣe ṣùgbọ́n kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n àti mo súnmọ́ ọlọ́run ọba gan-an mi náà fẹ́ di wàlí ọlọ́run bá gán in tó ń bẹ nínú text ó tó wa in fact a lè ṣe é tán ní gbogbo àwọn pàǹtí tó ṣe pé àwọn èèyàn ń ṣe lọ ẹlòmíràn ló ń lè gbà wẹ̀ wọn wà rẹkọmẹ́ǹdì àwẹ̀ oríṣiríṣi wọn aláwẹ̀ funfun àti gbogbo ẹ̀ àwẹ̀ tó wà nú ẹ̀ tẹ́kìsì ò lè ṣe tán múnú nǹkan tó rinlẹ̀ fi gbogbo àwọn nǹkan tí ò rinlẹ̀ ẹlẹ́ẹ̀ èyí wọn náà ń pè ní ìyànjúwọ́lẹ̀ fún anábọ̀wá Muhammad sallallahu torí pé ẹni tí ó ń kọ̀nẹ́tì wa mọ́ Ọlọ́run bá mi òun ló ń sọ fún ẹni tá a ṣe tá a lè fi rójú rí Ọlọ́run bá ṣùgbọ́n lónìí a gbé kalẹ̀ mọ́ṣáláṣí míì tán bá sálámà báyìí oríṣiríṣi lẹ́rìí tí wọ́n mọ̀ sọ àwọn mi ó ka lílá fi kúrèṣì lílá fi yín lílá ka ṣùtáì wọ́sífà tẹ́bá àpòṣùn kan bínú ẹjọ́ bàbá aládàáni eléyìí tẹ̀ ń ka yìí ìjọ ti ẹ̀rin ilẹ̀ nínú ọ̀rọ̀ ànábì kankan pé ẹ máa ka lílá fìtẹ̀ bá ti sálámà ó lè ní kó alókùnrin lẹ̀ ṣèbí àtú àkùránì ẹ̀yin alákatakítí nìyí o àwọn sàábé wọn mọ káwọn náà kàn mú tó wù wọn ṣùgbọ́n èrè gbogbo táwọn sọ wọn alánàbì sọ ànábì kọ́ wa. So, kò ṣe pé kàn máa mú nǹkan tó wù wọn pé kí á kò yẹ ẹjọ́ àkàǹtẹ̀láì lára àwọn kátánà ibi ti sọ́kalẹ̀ òun náà ni wọ́n á mú lára nǹkan tó sọ́kalẹ̀ òun ni káka ayátu kùrùsí yìí tá a bá ṣe tán fúlẹ̀ àwọn omi méjèèjì káka lára àwọn nǹkan tó sọ ni ẹlòmíì dẹ̀ ni yóò gbìyànjú àti ṣe as many as possible nú àwọn kẹta kàkálẹ̀ yìí tó jẹ́ pé ààrẹ lómi yóò jókòó pẹ́ẹ́ ẹlòmíì lẹ́nu yóò jòkó díẹ̀ ẹni tó jòkó pẹ́ kó mọ́ fojú kéré ẹni tí yóò jòkó pẹ́ ẹ̀kọ́ táná fi kó àwọn sàábí ẹ̀yìn ó kọ́ wọn mọ́ fojú kéré ẹnìkan ní tó jẹ́ ọ̀ràn èèyàn lélẹ́yìn ní tó kù lẹ́yìn yẹn ní náfìlà ní mustahabu ní tẹ́ńkàlùkù bá ṣe lè ṣe é àríkọ́ àwọn sàábé wọn lọ bá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn ní záàbà alùdùsù pẹ̀lú ojú àwọn olówó wọn ti kókó lára tán yusalluna kama nusalli wa yasumuna kama nasum wa yatasaddaquna bi fuduli amwalihim wa yahujjuna kama nahujj wa yahujjuna wa ya'tamirun wọ́n ṣe ájì wọ́n ṣe ọmọ wọn ṣe báraka àwọn orí ọpọ̀ títà ti ṣe ájì bẹ́ẹ̀ anábì ní ẹbí spọ́yìn náà ní kọtẹ́ ẹ̀mọ̀ ṣe nínú ẹgbàwádìí fi wọ́n láwọn tálíkà ń padà wá bá nàbí wípé àwọn olówó àwọn náà tún bá wá ṣe nǹkan tẹ́ fún wa yẹn o ànábì ní zálìkà fọdùlá yìí tí wọ́n yẹ ṣá ọlọ́ọ̀lọ́ọ̀ nìyẹn ìmọ̀ fún ẹni tó wá rò tábàdà ẹni tó lówó tó ṣe pé òun náà tún ṣalápáǹtì tèmi azkar níbi náà fílà dáadáa ní torí pé olówó nìyí àwọn bísínẹ́sì ní kankan mara kò ní jẹ́ kó ráyé so yóò gbìyànjú yóò lóun ṣe kí ni òun kí ni wákàtí mara wọn àwọn kan tó jọ́ràn yẹn tó jọ́ràn yẹn yóò mọ ní mọ ìyókù yóò lò síbi ọ̀rọ̀ bísínẹ́sì ẹ̀ ṣùgbọ́n a ṣe fẹ́ olówó mi aláwọn náfúlà yẹn àjọ máa ṣe òru yóò dìde yóò yan náfúlà yóò ṣe tìláwà alukur'ani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ náà làjọ ń ṣe à ń gbáwẹ̀ náfìlà yìí náà ń gbáwẹ̀ náfìlà à ń ṣe lé náà ń ṣe lé ṣe lé láàrín kan fọ́túnlá yóò tí ìmọ̀ ìṣà ọlọ́ọ̀lọ́run ló jẹ́ pé ta bá wà á máa ráwọn ẹ̀bí Osman bin Affan lára àwọn sàbẹ̀ anábọ̀ Muhammad sallallahu olówó ni Abdurrahman bin Awo olówó ni àfáàtú ni wọ́n torí pé àwọn yìí sábà ń sọ̀rọ̀ nípa ìmẹ̀ẹ̀sì sàábẹ́ tó lè rọ wọn sẹ́yìn yóò múra àwọn tá a sọ pọ́ tún ju àwọn yìí ń lọ àwọn èèyàn bí Abubakar Umar ṣùgbọ́n bí Usman ṣe lówó tó in tó ń ṣe ní ìjọsìn ọ̀pọ̀lọpọ̀ alóní ò lè ṣe Usman afodidi Quran yan raka ẹ ọ̀kan lóòrù gbà mí odidi Quran yóò ká tí èèyàn raka ẹ ọ̀kan wọ́n fẹ́ ka júùsì kan nísìnyí ìkéyàn ń farabalẹ̀ ká. tó dẹ̀ tún yára díẹ̀ yóò lò bí a bí twenty two twenty five minutes ó farabalẹ̀ ṣùgbọ́n yára díẹ̀ sọkáwá wo twenty two minutes lọ́nà thirty kàwòye tí yóò jẹ so yóò dẹ̀ fi yẹn náà fi là tí ó tún fi àsìkò lẹ̀ tí èso àti ó ṣe kò ṣe pé n tó dún nímọ̀ o pọ̀ tó ti ṣe rí tó ṣe pé yóò fi yànnà fìlà bẹ́ẹ̀ ni olówó ni àmọ́ yí àwọn táníkà ló ń ṣàánú ṣùgbọ́n lónìí àwọn táníkà jẹ́ láwùjọ títí wa lónìí wọn ti ráyé inú wákàtí mara àwọn tí wọn lò ní òkè àwọn Ramadan kò gbà ká sọ pé yóò ṣe náà fìlà ṣùgbọ́n èyí tó pàtàkì jùlọ òní àwọn kan tó jọ́nà yẹn ọlọ́wọ́n subhanahu wa ta'ala sínú àdísù kó sí ó ní wà máa taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaratu alayhi ẹrú nìkan ò lè súnmọ́ mi pẹ̀lú kankan tó ju tí mo ṣe lọ́rọ̀ yẹn fún tó jù lọ ìsìn tí ẹrú mi lè fi súnmọ́ mi tí mo wá nífẹ̀ẹ́ sí ju tí mo ṣe lọ́rọ̀ yẹn lọ ẹni bẹ́ jẹ́ wàlí ọlọ́run ọba àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn yóò kọ́kọ́ mójútó yẹn náà kó tó kàn náà fìlà wàlá yẹ zálù ábí yàtàkárà ìlẹ́yẹ ní nàwáàfẹ́ ẹrú mi tó bá wá yẹn dú ọ̀ràn yẹn tán àwọn nǹkan tó jẹ́ náà fìlà yóò máa ṣe yóò máa ṣe hátà òhìbà tó máa fi wá lẹ́ni tí máa nífẹ̀ẹ́ sí àyíká tí bá wá nífẹ̀ẹ́ sí ẹrú mi tó mójútó ọ̀ràn yẹn tó mójútó náfílà tó ń ṣe náfílà fún ọ̀ràn yẹn tó ń ṣe kóńtù sábà òlẹ́dì yẹ́sùn àdé ọlọ́run wa darí ìgbésí ayé rẹ̀ síbi pé nǹkan tí ò bá tún bá tọ́ ọlọ́run bá mú kò ní fẹ́ máa gbọ́ yẹn máa ń sin lọ́wọ́n bá dé lẹ́bùn yẹn that is in tó bá tọ́ ọlọ́run bá mú yóò fẹ́ máa gbọ́ wọ́n sọ̀rọ̀ òlẹ́dì yóò ṣerú mi àwọn nǹkan tó bá tọ́lọ́wọ́ bá mú yóò fẹ́ máa wò ìwòkú o kò ní fẹ́ máa wò mọ́ kò ní fẹ́ máa wò kò ní fẹ́ máa rí ní kú yìí bákan náà wàyájáwò lẹ́tí yẹ tí ṣòdì ha tí ó bá ti bá tọ́lọ́wọ́ bá mú kò ní fẹ́ máa fọ́ ọkàn wàríjìláwò lẹ́tí yẹ tí ṣòdì ha ibi tí ó bá ti bá tọ́lọ́wọ́ bá mú kò ní ní lọ́bẹ̀ẹ́ wọlé ìfà alẹ́mi làwùjọ náà irú ẹrú bẹ́ẹ̀ ó ti bá a dé lẹ́bù wípé tó bá béèrè nǹkan lọ́wọ́ mi ìmì ọlọ́wọ́ bá ti lọ́rọ̀ èèyàn fúnra mi pé màá fún un wọlé ìfà alẹ́mi làwùjọ ìbánilá tó bá sábì ní èmi ọlọ́wọ́ bá ti lọ́rọ̀ èèyàn fúnra mi pé màá ṣe kí ni màá fún un ní ìṣọ́ láfẹ́lú gbogbo eléyìí ò ní pé nǹkan tó jọ́ràn èèyàn agbọ̀rọ̀ kọ́kọ́ mójútó náà náfílà bí kálukú bá ṣe ráyè sí bóyá ṣe fẹ́ ṣe sí ebi tọ́lọ̀ ń wá ṣe nǹkan ìrọ̀rùn fún wa ẹlòmíì ayan náfílà níbi à ń ṣe àzìkáàrò ibẹ̀ ló ti gùdù tẹ bá ní kó gbáwẹ̀ ó lè àwẹ̀ gbígbá yàtọ̀ sí àwẹ̀ ọ̀rọ̀ yẹn lẹ́yìn àwẹ̀ ọ̀rọ̀ yẹn ẹ nílé kó ló ń gba àwẹ̀ kan monday thursday ní thirteen fourteen fifteen ní kò lẹ́nu yẹn ṣùgbọ́n ká máa àbí ká máa ka kúránì ogúdù gan ẹlòmíì dẹ̀ ní kò lè ṣe àzikáàrù fẹ́ gbígbà gbogbo ọdún náfìlà hajj náfìlà ọrụ ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn ẹlòmíì ọba ṣe ní rọrùn fún pé ìtọrẹ àwọn aláìní yóò ṣàánú wọn àwọn obìnrin opó yóò ṣàánú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálá ń kọ́ mọ́ṣáláṣí à ń gbẹ́ bọ́ọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó gúdùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì rẹ̀ ni ọlọ́wọ́n bá ṣàánú ẹ̀ débi wípé gbogbo àwọn kan wọ̀nyí yóò nípìn lẹ̀ kọ́lọ́wọ́n bá kí ó ṣe ẹ̀sìn rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa so ìtú ẹ̀ka ṣe yìí ṣùgbọ́n àwọn nǹkan ẹ̀mí ìta agbélẹ̀rọ fúnra wa àwọn nǹkan ìròyìn ṣàrẹ̀ ẹ̀dẹ́ ká jìnà sí àwọn mọ́ṣáláṣí ni àwọn ìmáàmù wọn wọ́n lágídí wọ́n àzínú lágídí òkìrù mọ́ṣáláṣí kẹrin wọ́n bá sọ́lá wọn pàrà báyìí ojú ọ̀rọ̀ ṣe túbẹ̀ ṣe fún mi èdè sọ̀rọ̀ mi kò ṣe túbẹ̀ ṣe fún mi báwo pé ṣe eléyìí ṣe subhanallah eléyìí ajé alhamdulillah bí bàbá àmọ́mù gbọ́dọ̀ ṣe máa ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ìtú ó kọ́kọ́ ṣe ní àzíkiri tí wọ́n ní tí wọ́n bá bèèrè ọmọ eré kiri eléyìí wọ́n ní sí nìkan tó burú mẹ́ alákatá títí tó ló jẹ́ pé àwọn nǹkan ń lẹ̀ ó pọ̀ ẹ̀jẹ̀ ká mú nínú ìyẹn sọ á rí pé àfà ìtẹ́kọ̀ọ́ ọ̀rá sọ fún wa òun ni nǹkan díẹ̀ náà fún wa so wọ́n ní wàlùfàábù àgbékòrò bìífù ìsọ̀làwàtì wọ́n ní nǹkan tí ó dáa ni ká ṣe ìrántí ọlọ́wọ́n ọba tá a bá ti ń sọ ìsọ́bìnrin látọ̀ látọ̀ wọ̀tàlá fún yìí. ويحمد الله ثلاث وثلاثين ويكبر الله ثلاث وثلاثين ويختم المئة يوى قاريه سبحان الله تذكر الحمد لله تذكر الله وقد أذكر يوى قاريه لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يوى قاريه إليه so ọkọ̀ ọ̀rá mú eléyìí wá fún wa ṣùgbọ́n àwọn kẹta lè ṣe ó pọ̀ ó ti fẹ́ lórí bàbá ṣe bí ààyè náà nípa subhanallah alhamdulillah Allahu akbar tó ní ká ṣe bó la ṣe máa ṣe òǹkà yìí ṣé ká ló tẹ̀sùn báyìí àbí ká lu ọwọ́ wa ẹnu àwọn abẹ́sìkò lórí pé ká lu ọwọ́ òun ni tó jẹ́ súnmọ́ òun ni tó jẹ́ súnná kálu ọwọ́ sobó láti máa ṣe ọ̀nà méjì a lè fi ṣe a lè ṣe báyìí subhanallah àbí báyìí subhanallah ọ̀nà kan láti sọ yóò subhanallah subhanallah subhanallah subhanallah márùn láti rẹ̀ àmọ̀ ṣe àmọ̀ kójú ọmọ níkàwá àbí bó ṣe pé a máa ṣe báyìí a máa fi ọwọ́ kan bí àkàkàkàkó wa a máa fi kan etí ọmọ níka wa subhanallah subhanallah subhanallah a lè ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ṣe bàtà máa fi kàyó pọ̀ túmọ̀ sí ní àwọn òkúkú ń lo short cut subhanallah subhanallah subhanallah níbi ọmọ níka kan yóò ṣe mẹ́ta ọmọ níka kan yóò ṣe mẹ́ta ó túmọ̀ sí pé mẹ́ẹ̀ẹ́dógún ni ó ṣe pẹ̀lú ọmọ ní kamara ṣé a lè lo owó sí náà owó àlàáfíà wa láti lè kọ́ fi ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú àwọn àfa kan ní ká owó ọ̀tún nìkan àrí ẹgbà wa tó sọ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ká na ya'qidu at-tasbiha biyadihi ó máa ń fi ọwọ́ rẹ̀ ó máa fi ń ṣe àtẹ̀síbí ní ọmọ níka rẹ̀ sọwọ́ rẹ̀ ó túlẹ̀ ó túmọ̀ sí pé lọ́wọ́ lo ọwọ́ sí àwọn àpapọ̀ ti fi síbẹ̀. adẹ̀rẹ́ gbà wá ní ìsopọ̀ yìí káàna ya àkílù tẹ̀síbí àbí yẹmí ó máa lo ọwọ́ àwọn nǹkan nígbà káwọ́dá mú nǹkan dọ̀tí afẹ́fọ́n fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ni wọ́n ń lo ọwọ́ sí i Muhammad sallallahu kuma sábà ń fi bẹ́ẹ̀ kó lo ọ̀tún fún àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ìjọsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ó dà tábà ń lo ọwọ́ ọ̀tún nìkan ṣùgbọ́n tábà yìí tó ń lọ́wọ́ sí náà àlè àpò ó túmọ̀ sí pé tó bá ń lọ́wọ́ àtúnwàtọ̀wọ́ sí i tó dẹ̀ ń ṣe tó ṣe pé ó ń ka ọmọ níka rẹ̀ ọmọ níka kan yóò fi ṣe mẹ́ta ó túnmọ̀ sí pípa tó bá fi ṣe láti ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì láti àpé yóò kàn fi yóò tún fi ọmọ níka kan yóò fi ṣe mẹ́ta yóò fi ṣàtìkiri ṣùgbọ́n ìṣúwáṣà rọ̀ wá lọ́rùn bó ṣe ká fi ìka márààrún fi ṣe márùn-ún ni bó ṣe ká fi ìka márààrún ká fi ṣe fifteen ní ètò bá rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ alimuhim ètò pàtàkì jùlọ ní pé kí ni thirty three thirty three thirty three la fẹ́ ṣe pẹ̀lú Allahu akbar tí a ṣe tí ó jẹ́ thirty four àbí la ilaha illallah wahdahu la sharika lahu al-mulku wa lahu al-hamdu wa huwa ala kulli shay'in qadir àbí ká má fi Allahu akbar kó jẹ́ thirty four kó yẹ kó thirty three lòun náà jẹ́ gẹ́gẹ́ bá a ṣe ṣe lálàyé tẹ́lẹ̀ sí i ọmọ níkàwá ká máa lò ó náà ló dá ó nílẹ̀ nínú hadithi yusaira ìkàlára àwọn sàbẹ́ lóbìnrin ó ní àbẹ́bí sọ fáwọn ọjọ́ kan tó rà rè kúnnà بالتسبيح والتقديس والتهليل ó ní ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá kírun tán ẹ gbìyànjú àti máa ṣe subhanallah alhamdulillah Allahu akbar abilá ilẹ̀ ìlàlá àgbẹ̀bá ṣiṣẹ́ lálàyé ọmọ ṣe olùwà akínàbí anáàmì ẹ̀fì ọmọ níka ẹ̀fì ṣòwúka fàyínà ọ̀nà mọ̀sùlá tó mùsùlùmùtàkọ́t tó bá ti dọ́gbọ̀n dà ìkìyàmà wọ́n máa béèrè lọ́wọ́ àwọn ọmọ níka yín nípa yín wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bọ́lá ọba yìí sọ fún wọn ní Al-Qur'an nípa al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa arjuluhum bima kanu yaksibun ọlọ́run ní tó bá jọ gbẹ̀ngà ìkìyàmà àwọn ọlọ́run mọ̀ sọ fún wọn pé lónìí yìí o ẹnu yìí tẹ́ ẹ máa fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ fi ń parọ́ àwọn ọlọ́run ọgbó jì ẹ̀ ní lè fi sọ̀rọ̀ mọ́ nígbà gbé ọlọ́run bá ní wọ́n ti ká ní ìná àìsí ìdí ọwọ́ owó máa bá wa sọ pàtẹ́sàdù àdúgbò bìbà bá ń lọ ẹsẹ̀ wọn máa jẹ́rìí láti lè takò wọn àdúgbò wọn pẹ̀lú tí wọ́n ṣe níṣẹ́ wọn láti sọ pé ẹni tó ṣe rí pé ó ń fọ rẹ̀ mú nǹkan tí ìjọsìn bá wọ̀ ọ́ lára dáadáa tó ń mójútó àwọn nǹkan ọ̀ràn yẹn tó tún ṣe nábìlà dáadáa yóò ní ìsinmi pé kí ni ìjọ fẹ́ máa fọwọ́ ẹ̀ mú tó bá tọ́ náà bá mú ẹsẹ̀ rẹ̀ ìjọ fẹ́ máa ń lọ àwọn akọ tó bá tọ́ náà bá mú ipò nìyẹn tó ṣe pé ìyẹn ń sin lọ́wọ́n ọba débẹ̀ ṣùgbọ́n kò sí short cut fún ọ̀rọ̀ ẹ̀yàn ìyẹn gbọ́dọ̀ bójú tó bàbá ti rẹ́ni tó ṣe wípé ó fojú kéré ọ̀rọ̀ ẹ̀yàn tó mú náfìlà tó gbé náfìlà ló ló ṣe kí ló gbájúmọ́ irú ìyẹn bẹ́ẹ̀ ṣe tọ́ ti gbà bẹ́ẹ̀rẹ̀ lómi èrò wákàtí mara àbúkò ní kí Sunday Sunday àtàlátù Sunday Sunday àtàlátù tó gbọ́jẹ́ pé Sunday Sunday àtàlátù àkójọ ẹni ẹni tí ò ti pèlè kò dídí àná èyí yóò gbájúmọ́ kò kí wákàtí mara àbúkò torí yẹn ni ṣètọ́ ti gbà mú sọ ní bí ṣètọ́nù ò bá mú kò lè dèrè pé tójú ọ̀rọ̀ yẹn ó bójú tó lẹ́yìn yẹn wá fi yẹn tó láti rí èyí ó máa rí àwọn onímọ̀ nǹkan yẹn ní ìgbésí ayé ẹ̀ tí ò bá ti bá tọ́ lọ́wọ́ bá mú yóò fẹ́ máa jìnnà ní. náà ládàá tó fún ká lo ni ṣáwá lè lo ẹ̀sùn bá àbí ká òkúta ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tá a bá lu tẹ̀sùbáàrì kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tá a bá so àníyàn ní ìmọ̀ òkú tó bá ṣe pàtó fi ṣe òǹkà nìkan náà ibi kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dáa tó jẹ́ súnnà kò ní ká lu ọwọ́ wa kò ní ká lu ọwọ́ wa tábàárẹ̀ tó lè tẹ̀sùbáà àá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé lọ síbi tó tó dáa ní olú ọwọ́ àní lè mọ̀ jù àní lè mọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n a tọ́kẹ̀ ibi ìtẹ́ tó dáa bára bí ṣe tọ́ka àwọn obìnrin síbi tó dáa àlẹ́ ìkún náà التسبيح اما شي تسبيح والتقديس والتعليم اما شي تسبيح اما شي سبحان الله الحمد لله لا اله الا الله قل وقفنا في الامان ẹ máa fi ọmọ níka láti lè ṣe tó ń kan. sọ̀tìṣàlá èyí tí a kù ní omi kọ́lọ́mọ̀ tó fáwọn ọ̀dà aláti ṣàlùwà kí ó ṣe àlékún ìmọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan wa kó gba iṣẹ́ ìjọsìn àwọn kò dúró wa ìbẹ̀rẹ̀ ọ̀dà tó fáwọn ọ̀dà aláti ṣàlùwà kó fún un. Now, náà alhamdulilah salatu alhamdulilah ní àfikún ní tí mo sọ ní èdè gẹ̀ẹ́sì lẹ́ẹ̀kan náà ni pé ọ̀rọ̀ tẹ̀síbáàtà sọ àwọn afáà ní àwọn ògbà wọlé torí wípé ìgbà tí wọ́n wo ìtàn rẹ̀ wọ́n rí báwọn atakọ́kọ́ ń lu tẹ̀síbá táwọn mùsùlùmí kọ́ ṣe wọn àwọn náà làwọn Hindus àwọn tó ń bẹ ní bí àtàwọn bòmí tí wọ́n ń bọ màdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà máa ń lo tẹ̀sùbá àyàn ní ìpínlẹ̀ àwọn christian wọn kọ́ṣe wọn ọkọ̀ lọ́dọ̀ wọn buhari káwọn náà máa ń fi kírọ́ọ̀sì sí lórí títí wọn àwọn mùsùlùmí náà kọ́ látọ̀dọ̀ tí wọn eléyìí làwọn afáà mi ti sọ pé kò dá rárá ṣùgbọ́n ìsọ̀pọ̀lọpọ̀ àwọn afáà tí wọ́n dúró lórí òun pípẹ́ sí àní ẹ̀tẹ̀ nìyẹn fi ń lò ó kàn ń lò tó fi ṣó ń kà nítorí pé kò lè gẹ́ẹ̀tì òǹkà pẹ̀lú ọmọ níka rẹ̀ dáadáa èsì ká má lè lórí ìwé yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnu wọn kò lórí pé kò ń ṣe tó dáa jùlọ nìyẹn ní tó dáa jùlọ kò ní kó lo ọmọ níka rẹ̀ gẹ́gẹ́ bí bí àtìdálà ìfẹ́ náà àwọn àkárùta kàkálẹ̀ iṣẹ́ lẹ́yìn ìrùn kọ̀ọ̀kan làánà ṣùgbọ́n lẹ́yìn ìrùn kọ̀ọ̀kan ṣùgbọ́n kéèyàn ṣe bó bá ṣe lágbára mọ́ èyí tó bá lè ṣe ń bẹ́ẹ̀ kó ṣe kó ṣe gbé dandan òun kó ṣe gbogbo ẹ̀ tó wọ́n láwà ní. gbogbo hadithu tó wá lórí ọ̀rọ̀ à ń lo òkúta kanabi sọlá sọlá kan ní àwọn ìyàwó ẹ̀ tó ṣe wípé ó ń ka òkúta tó ń fi òkúta ṣe nǹkan. فنمس الله تعالى وصفني فيما رشتي على حالاتك التي فرقتك عليها وشن بمشي في له وريت أنا بني تنشي إن كان سوتنشي أكتا أنا دوا لو أنا دوا قدا توا دي بابك so only níbi ẹgbà wá kan ipe anábìrí ju èrí àti òǹkà òkúta ẹgbà wá yẹn ò lálàáfíà ẹgbà wá yẹn ò ó ní pé ìyàwó àdìsọ́lá ẹ̀yẹ mẹ́nu ẹgbàá muslim ó kàn ṣe àgáàrù lọ ànábì lọ ànábì tún padà ó tún bá ń bẹ́ ànábì wà lápọ̀ kú ti bá dà kí arba kẹlìmáàtì mo ti sọ gbólóhùn mẹ́rin lẹ́yìn ìgbà tí mo kú lọ́dọ̀ gbólóhùn mẹ́rin ẹ̀ta bá kọ̀ bí àwọn tó ṣe ní ojú lọ onan subhanallah adada khalqi wa arshi wa midada kẹlìmáàtì àtìmọ́sọ gbólóhùn mẹ́ta ìṣèlétà bá ojú gbogbo ipò tí ń ṣe lọ ìyẹn kò sọ wípé ó ń ka òkúta ìgbà wá pé jùwèríyà ló ṣẹlẹ̀ sí ó ń ka òkúta ìgbà wáyé òun lálàáfíà tó gbà ní tó wá lórí pé ó ka òkúta látọ̀dọ̀ ní sọlá náà lálàáfíà ṣùgbọ́n kó lo tẹ̀sùbá ìyẹn ti ẹ̀ jìnà sódodo torí pé tẹ̀sùbá lílo kò ń ṣe nǹkan tó kọ́mọ̀nù ní àtìkù báyìí so later later ló di nǹkan tí ó wọnú gbèsè ayé àwọn mùsùlùmí tú àwọn christian ní òkè wọlé ṣùgbọ́n tó ẹ̀ka ẹni tó ń lò ó kàn fi ń ṣó ń kà ní tí ó ń ṣe tẹ̀sùbá àkọ́ lẹ́nu àwọn tẹ̀sùbá oní five thousand oní one thousand àwọn tẹ̀sùbá tẹ́tẹ́ lómi yóò wé mọ́wọ́ ni ẹlòmíràn ní tẹ̀sùbá yìí ẹ̀gbọ́n mi ni ó ti di wọlé tó gbogbo àwọn nǹkan yẹn pàǹtí ni tó wà láwà oní lákàtà alifábẹ́ fún ẹ. Orun ayọ̀. Nam alhamdulillah wassalatu wassalamu ala rasulillah ọba. Ìbéèrè Sàrákà Tàlifájì pípé tí ìwà bá aṣíwájú kí wọ́n tó gbé ikọ̀ àmọ̀ dúró. Pípé ká mú wá ní ìgbà tí òru bá ti yọ. Bó la ṣe fẹ́ mọ̀ ìgbà tí òru máa yọ sáà fi lè ṣe sùúrù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Bó la ṣe fẹ́ mọ̀ náà àwọn oní sáyẹ́ǹsì wọ́n gbìyànjú láti sọ àsìkò tó rùn máa ń wọ̀ fún wa àti àsìkò tí ó rùn máa ń yọ bó tẹ̀jẹ́ pípa ní kò wá àkúrẹ́tì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ọ̀láwà alá ó máa ń wà àkúrẹ́tì irú ní ìsìta bá wò ó wọ́n sọ fún wa pé òòrùn yọ ní nǹkan bí six forty nine wọ́n lóòrùn yọ gẹ́gẹ́ bí application tó wà lọ́wọ́ mi yìí wọ́n lóòrùn yọ nǹkan bí six forty nine ó tàn pé a di ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún kún six forty nine yẹn yóò máa jẹ́ bíi seven oh four so wá di seven oh four so a lè kì í nígbà yẹn a lè kì í nígbà yẹn ó lè dọ̀la kó tún change díẹ̀ o ṣùgbọ́n ẹni tó fẹ́rẹ́ wo ó lè download application àsìkò oorun kó download ẹ̀ sórí fóònù àti ṣàlàyé bá ṣe ń application yìí bá ṣe ń lò ó tí ó fi súnmọ́ lé àti ṣàlàyé fún wa tẹ́lẹ̀ sọ àwọn kẹta máa adjust ń bẹ́ tí ó fi súnmọ́ lé ṣùgbọ́n àwọn kan síbẹ̀ ṣòro ìtumọ̀ ẹ̀ ní sunrise ìgbà tó rùn wọ̀ tó yọ then wọ́n kọ magrib màtóru wọ́ sọ wọ́n ló wọ̀ bí six thirty four gbẹ̀gẹ́ bí tí mo sọ ìgbà ní òun àwọ̀ ìfọ́ àsìkò kan sọ yìí àti rí practically rí dáadáa so ọ̀nà tá a lè fi gẹ́ẹ̀tì ẹ̀ ìdílé yìí sọ̀kọ́lọ́mà kí ó ṣàmì náà dídábẹ́ fún ọmọ obìnrin kábábẹ́ fún ọmọ obìnrin àwọn àfáà wọ́n ní ọ̀rọ̀ méjì lórí ẹ̀ àwọn kan gbà yí pé ọ̀ràn èèyàn ni bó ṣe jẹ́ pé ọ̀ràn èèyàn ni ká dábẹ́ mú ọmọ ọkùnrin náà ṣẹlẹ̀ ìnira ìmáàmù Ṣáfi'í bákan náà ẹ̀bà akọ̀lápẹ̀lẹ̀ mọ̀ Ahmad ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àgbà pé ká dábẹ́ fún ọmọ obìnrin ò kì í ṣe ọ̀ràn yẹn ká dábẹ́ fún ọmọ obìnrin kò ń ṣe ọ̀ràn yẹn eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àgbà lórí ẹ̀yìn so nǹkan tó dáa ni wọ́n dábẹ́ fún mi anabiwa muhammad sallallahu alaihi wa sallam amanso farabìnrin kan tó ń dábẹ́ fáwọn èèyàn ní madina ipe látún dìkì má gé wọnú má gé wọnú eléyìí lọ́pọ̀lọpọ̀ ni ó máa ṣe lápèjúwe wọ́n máa ń pè kíníkan ní faraonic fara circumcision onítàmọ́ practice nílẹ̀ Egypt tó ṣe pé wọ́n á gé clitoris obìnrin yẹn kíní tó dàbí orí àpòpọ̀ ìkejì wọ́n máa ń gé yẹn wọ́n á gé wọnú gan sókínì rẹ̀ ní ó ní aburú fún ọmọ obìnrin tá bá gé wọnú gan ó máa ń pa dùn ara ọmọ yìí so kíní rẹ̀ ní kò dáa so kí ni tóbìnrin ó mọ rí nígbà tí wọ́n ti padì mọ́ lára so eléyìí islam bá takò ó torí ká ní sọlá sáńtó fún arábìnrin pé láti yékì má ti wọlú àdìsẹ́ńtà ká fi ilẹ̀ lásán ká má gbé oríṣi nǹkan tó wà encourage jù náà torí wípé tó má fi ilẹ̀ tí wọ́n gbé yóò jẹ́ kí adùn pọ̀ lára ọmọbìnrin yẹn ẹni tí adùn bẹ̀rẹ̀ ti pọ̀ lára ẹ̀ jù ní ó lè tì tì í lọ ṣèṣekúṣe eléyìí àti obìnrin míì lọ ṣe dìná tẹsí bí ọkọ tó fẹ́ sílé ọkọ yẹn ó lè má jẹ ẹni tó ṣe wípé ó kú lóorú nǹkan bẹ́ẹ̀ pé yóò ti ọmọbìnrin jáde tó fi lọ ṣe dìná tó jẹ́ pé nǹkan tó dáa oníkan gé ṣùgbọ́n ká má gbé e wọnú náà àwọn tó ń takò tí wọ́n ní female genital mutilation gẹ́gẹ́ bí WHO World Health Organization bá ṣe ń pariwo irọ́ gbogbo ẹ̀ àwọn tí wọ́n ń sọ̀pọ́tì àwọn nǹkan wọ̀nyí àwọn tó fẹ́ kí àwọn obìnrin yá yàkuyà ni torí pé táwọn fẹ́ òun náà ni kí àwọn èèyàn máa ṣe ránù káàkiri eléyìí ni ó mú wa rí gbà mí àwọn tó ṣe wípé nínú àwọn ọkùnrin tí wọ́n ní àwọn fẹ́ di obìnrin àbáwọn tó ń nú àwọn obìnrin tí wọ́n láwọn fẹ́ di ọkùnrin gbogbo lẹ́yìn ni wọ́n ń ṣe so tó ṣe rí pé wọ́n ń pè ní sex reassignment that is ọkùnrin ṣùgbọ́n ó láìkí kó lóbìnrin wọ́n wá ṣe operation fún tó ṣe pé nǹkan ọmọkùnrin rẹ̀ ní méjèèjì wọ́n ṣe tó yẹ pé wọ́n sọ kìíní ẹ̀ dìkìíní obìnrin fún un wọ́n máa ń ṣe tí wọ́n ẹ̀ gan life nígbà tí wọ́n operate World Health Organization wọn rí campaign ṣe against yẹn àbọ̀mọ obìnrin tó ṣe pé òun náà wọ́n sọ tiẹ̀ náà dọkùnrin ó ní e thousands of dollars tí wọ́n fi ṣe operation yìí wọ́n campaign against it ṣùgbọ́n ètò ní ṣe pẹ̀lú obìnrin tó rọra gé kínní díẹ̀ kúrò òun ni wọ́n sọ pé female genital mutilation àwọn mùsùlùmí tí wọ́n àdákàmà tó ṣe pé tó ìbò bá ti ṣe náà mẹ́ka fún ìlànà àwọn náà máa tako àdábẹ́ fún obìnrin náà àǹfààní lẹ́bí kan dábẹ́ fún obìnrin obìnrin kan dábẹ́ fún ìwà expose sí àwọn àwọn oríṣiríṣi ó kéré lọ́dọ̀ wọn tán bá ti gé wọnú ju àwọn tó ṣe pé wọn dábẹ́ fún lọ tó ṣe pé àwọn findings kan tí wọ́n ṣe ó fẹ́lẹ́ ìrìnlẹ̀ ṣùgbọ́n tá a bá rẹ̀ ń tí ò dábẹ́ fún obìnrin a ní lè mọ ẹnìyẹn náà torí pé n tó òun ni pé kán dábẹ́ fún obìnrin ṣe ọ̀rọ̀ ẹ̀ bó tẹ̀jẹ́ pé kí ní ẹ̀kọ́ advisable torí pé ó lè jẹ́ kí a nu ọmọbìnrin yẹn kó pọ̀ jù tó lè jẹ́ nǹkan àkóbá fún lọ́jọ́ iwájú tẹ́gbẹ́ jẹ́ pé kán gé ní gígé tí ó wọ ọmú lè jẹ́ àkóbá fún bẹ́ẹ̀ náà ni tí wọ́n fi ilẹ̀ láì gbé ó lè jẹ́ àkóbá fún ọmọ yẹn so gbogbo campaign tí wọ́n ń ṣe ẹgbàgbé nípa campaign àwọn èèyàn ti àwọn èèyàn kan so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ so ọláwà kọ́lẹ̀. islam ìpìlẹ̀ òun ni pé alukur'an ló ń ṣorí ọlọ́wọ́n bá ní wà má àlàmìnà òṣìṣọ́ ìrọ̀ bàmá yá ń bàjẹ́ náà ọlọ́wọ́n ni àkọ́ muhammad ní orí àti ìṣeré ìtasọ̀kalẹ̀ fún ọkùnrin ṣorí bàmá yá ń bàjẹ́ ilá kò dẹ̀ tọ́ fún kó pọ̀ ilé ìdí orí so a ń fi kùránì kọ orí ṣùgbọ́n gbà ní ènìyàn máa ń sọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tẹ́ẹ̀tẹ́ sọ bí kùránì ṣe sọ gbọ̀ngàn lọ̀rọ̀ yẹn mo rò pé ó clear nísìnyí tàbá ṣí alukur'an bisimilayi rahman rahim ara alukur'an ayé ẹ̀kọ́ bisimilayi rahman rahim ó lè má jẹ́ kí ni ara alukur'an ń bá mi nà mo fẹ́ ṣe nǹkan nípa ọdún bisimilayi rahman rahim ṣé kuran ni mo kà hmm. mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba so ìgbà míì máa fọ bisimilayi rahim àbí bisimilayi nìkan ìṣògbé tó pàdé ó kù ṣe ayájú wa mo lè ọlọ́run lè fún fún alhamdulillah ẹ́ alhamdulillah ẹ̀rọ ìrìn àjò mo alhamdulillah ẹ̀rọ ìrìn àjò náà tí ó wà ní ni mò so ẹni tó ṣe pé ó bá ń kọ tí a mọ̀ sí àṣẹ òní poem torí pé àwọn lárúbáwá máa ń kọ poem ní nǹkan tá a lè fi wé bí ewì lọ́dọ̀ àwa yorùbá àwọn lárúbáwá náà máa ń kọ kò ń ṣe haram ó ní ká kọ poem àbí ká ewì kò ń ṣe haram nípìnlẹ̀ ṣùgbọ́n lè di haram látara ìsọ àwọn kẹta bá sọ nú ẹ tí wọn bá kọ ewì tó ń sọsọ kú sọ nú ewì yẹn bí ó ń sọ nǹkan kúfúrú àbí nǹkan ẹ̀ṣẹ̀ ló ń sọ ń bẹ́ ewu yóò di haram àbúbẹ̀rẹ̀ sí lùlù sí yóò di haram ṣọ́rọ̀ mi yé bẹ́ẹ̀ náà ni fúẹ́mù náà sókè mo fẹ́ lò mẹ́lẹ́ nígbà ní a lè ráwọn lárúbáwá tí ó kọ̀ fúẹ́mù ó lè wà lọ kọ̀ nǹkan tó yẹ pé yóò lọ jẹ́ bí kí ni alhamdulillah ó ti ń sìn àwọn àwòkọ́ ṣe ó fi alukurani ẹ̀ kò ayé alukurani ọ̀rọ̀ lásán náà ni tí ó sọ ṣọ́rọ̀ mi so tí o bá ti gbà lérò pé alukurani lòun sọ ṣùgbọ́n ń fi alukurani máa fi kọ́ ni eléyìí tí ó gbà ní alukurani ò kì í ṣe orin ṣùgbọ́n ó lè sọ gbólóhùn tó bẹ́ẹ̀ dàbí ayé alukurani ṣùgbọ́n kò ń ṣe kurani lòun gbà lérò so àtúgbọ́dọ̀ máa lùlù sí orin àyàfi ní ayò tí wọ́n ti yọ̀ǹda fún wa níta máa lù wọ̀rọ̀ ju nǹkan bíi dúfù lọ òun ni ọba ìdírí kéékèèké kò ń ṣe tí ó mọ pariwo àwọn tí ó rẹ̀ lù ọmọ kéékèèké láàrin ara wọn so àgbàlagbà kò gbọ́dọ̀ jòkó ti irú nǹkan bẹ́ẹ̀ so gbogbo àwọn olórin àti tó pẹ́rẹ́ ní muslim sí ìjà ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ olórin olórin ń jẹ́ torí ẹ̀ǹgbà míì wọ́n jọ máa ń kọ́ ní papọ̀ onífújì àti tó pẹ́rẹ́ ní muslim singer wọ́n jọ ṣe kéṣẹ́ ti papọ̀ ń gbà mí so tó túmọ̀ sí pé kí ni ìkẹ̀kẹ̀ náà wà ìjọ kan ìkan ọmọ ìyá ó ń ṣe àkíkọ̀ so ó wá pé àwọn àwọn tó máa ń fi kí rent instrument yẹn wọ́n á gbé instrument wá ó wá ní tó mọ́ pílé gbogbo eléré tó mọ́ pílé yẹn tó mọ́ pílé ó wá lọ mú kan ní àwọn òyìnbó tó mọ́ láwọn kọ́ ní Islam ó wá fún ní ẹ̀tọ́ lè ní kí ó plé ṣùgbà tí ẹ̀ wá ń plé kí ẹ̀ kí bọ̀ bí tọ̀hún ẹ̀ ṣe ń lùlù gbogbo àwọn kìí tó láà ẹni tó ọpúrẹ́tì kí gbogbo eléyìn ẹ̀ ó ní àá eléyìn tó tún dá àwọn bíta wọn ti tí ìrówó wà ní UK àbí nǹkankan ló ní ó kò sí àtọ̀ láàrin eléyìí tí ẹkùnrin àti ìtẹ́ ní kí mọ́ plé eléyìí kan tún dáhùn sí tàwọn bá lọ àlùjọ burúkú eléyìí so muslim singer ìrọ̀ ló ń jẹ́ rẹ̀ olóńgbò lórí ń jẹ́ mọ́ lùlù sí orin dẹ̀mọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ so ìsáfáfẹ́ ìsìláàmù ní pé a mọ̀ kọ̀kọ̀kọ̀kọ̀ ìrọ̀ ni ẹ̀rí nínú àwọn obìnrin ní tó wá bẹ̀rẹ̀ sí lùlù tó ń kọ́ rẹ̀ àwọn ọkùnrin bó túnmọ̀ bá jó tóun ó túnmọ̀ gbáyà sókè àwọn ẹ̀nà wọn bá gbogbo ilé ìrìnà tó yàtọ̀ ní kò sí àtọ̀ láàrin òun àtàwọn onífújì ìkẹ̀kẹ̀ náà ni wọ́n nínú ẹ̀sìn Islam tó kò jẹ́ wọ́n jẹ́ wọn láwọn àmì. mẹ́mú obìnrin mùsùlùmí ṣó lè fẹ́ kìrìsìtẹ́nì ọkùnrin ọlọ́run ọba ní wàlá tó ń kìfọ́ ìmùsùlùmí ẹ gbọ́dọ̀ fi ọmọ yín lóbìnrin kẹfì fún ẹni tí ó kì í ṣe mùsùlùmí hatta yuminu àti tí wọ́n bá gba ìsìláàmù lókun wala abdul mu'minu khairu min mushriki kó wo ipò tí ẹ fẹ́ ṣe nǹkan rú nǹkan bẹ́ẹ̀ kọ́ ọ pé káì ẹrú mùsùlùmí máa fi ọmọ mi fún ó lóore bí kò fi ọmọ rẹ fún kírísítẹ́nì tó jẹ́ olówó tó jẹ́ ni tó nílò láwùjọ wọn ọlọ́run bá ń gbà tí ó parí ẹ̀ wọ́n ní ulaika yad'una ila an-nar àwọn tá a lẹ́ gbọ́dọ̀ fi ọmọ yìí lóbìnrin fún iná náà ń pèsè lọ́wọ́ wallahu yad'u ila al-janna ọlọ́run bá ń pè lọ síbi al àti ibi àforíjì tó mùsùlùmí ẹ̀sìn gbọ́dọ̀ dàrú mọ́ ọlọ́wọ́ délẹ́bù pé yóò wá ní òun fẹ́ fi ọmọbìnrin òun fẹ́ gbọ́dọ̀ lọ́wọ́ sí kò sí nǹkan lè kó wá fún kò gbọ́dọ̀ lọ́wọ́ sí ṣùgbọ́n lára nǹkan tó ń ba nínú jẹ́ lórí ni pé irú ìjòkó bẹ́ẹ̀ jẹ́ tó lè ráfà ń bẹ ẹ̀ ìjòkó lè ráfà lórí ìjẹkújẹ sọ̀rọ̀ wọn bá sọ ní nǹkan tó kẹrẹ ẹ̀ gbọ́dọ̀ ṣe náà ṣé mùsùlùmí ọkùnrin lè fẹ́ kírísítẹ́nì ó lè fẹ́ kírísítẹ́nì ṣùgbọ́n kírísítẹ́nì tó ṣe orí pé kò ń ṣe onídìí náà so yóò mọ wáyé káàkiri mùsùlùmí ṣe zìnà káàkiri rẹ́kẹrẹkẹ nísìn kọ́lọ́n kó ṣàánú wa ká máa ti sọ ẹni tó jẹ́ kírísítẹ́nì sọlọ́n ọba subhanahu wa ta'ala ó ní wal muhsanatu minal ladina utul kitaba min qablikum àwọn tán wà chase tí wọ́n ṣe zì tọ́ba lẹ́yìn oníjìnà lẹ́yìn kó àgọ́ kẹ́kàn ló ṣe ń gbèsè ayé ẹ̀rí oníjìnà yìí àti tó bá túbá tó tó ní kírẹ́tì tó ṣe ìgbà ẹni lébẹ̀ oníjìnà yìí ó kúrò lórí ẹ̀ ó banújẹ́ lórí tó ṣe ṣùgbọ́n wẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ kan náà ni mo ṣe rí ẹ̀ẹ́ o lẹ́bẹ̀ẹ́ oníjìnà ń bẹ lórí ẹni yẹn fọ́dàwọ́ ikú fi ẹ̀kan ló ṣe so ewu ọní tí mùsùlùmí lọ́kùnrin kó fẹ́ kírísítẹ́nì tó jẹ́ oníjìnà ṣùgbọ́n bá gbọ́ ni tó ṣe sí ni ọlọ́mọ wa sọ nípa ìyá àyà yẹn pé wọ́n máa ń yẹ kúrò ní ìmọ̀ nípa fọ́dí iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ o dàtí pé alẹ́ lè fẹ́ kírísítẹ́nì lóbìnrin tí òun ṣoníṣì náà ẹ̀mọ́ sì gbọ́yé dé lẹ́nu pé ẹ wà lọ dẹ̀ sí i rí ẹni tó bá lọ ṣe kèfèrí lẹ́yìn ìmánì rẹ̀ ní iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ ó tún kálá fẹ́ fẹ́ kírísítẹ́nì iṣẹ́ ńlá ni ìwọ́n tó fẹ́ kírísítẹ́nì lóbìnrin ò fẹ́ pè é sínú islam pẹ̀lú wà onáwọ́yẹ́ alùpàá ìlà lùfẹ́ kírísítẹ́nì alùpàá ìlà lùfẹ́ kírísítẹ́nì tí òun ṣorí dìnà ìwọ tún jáde náà ẹ̀ kúrò bẹ́ẹ̀ alùfẹ́ kírísítẹ́nì yóò wá gbé wọlé yóò wá di pé yóò bímọ àkọ́kọ́ ọmọ ẹ̀kejì ìgbà tó bá di pé nǹkan kan ṣẹlẹ̀ bí ọlọ́run bá ní àsìkò tí lò láyé ni ọlọ́run mú kúrò lórí rẹ̀ yóò wá kó gba àwọn ọmọ yóò kó wọn lọ chọ́ọ̀chì ó ṣòfò ayé rẹ̀ látara ìkúndùn obìnrin ló fi jẹ́ pé kò ń ṣe nǹkan tó wà advisable a ní kó wà permissible ṣùgbọ́n kó wà advisable àwọn tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ lẹ́ni tẹ́sí yé tó ṣe kó tọ́mọ obìnrin bá ń rí àwọn ìwà dáadáa beauty ẹ̀sìn yóò wù láti gba Islam ṣùgbọ́n jẹ́ kóhùn kan fún ẹ̀ ògbẹ́sì yé mi so àwọn kan ní nǹkan tó léwu ni eléyìí mú mi rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣe wípé Ọlọ́run bákan ní kó wá bẹ́ẹ̀ ọkùnrin kan mùsùlùmí lò ó wá lọ fẹ́ kírísítẹ́nì lórí mi látàrí wá change sí christianity òun gẹ́gẹ́ fún ẹ change sí christianity ṣùgbọ́n gbà tó yá kò pẹ́ ló jáde láyé gbà tó wá jáde láyé ìyàwó rẹ̀ ó ti bímọ púpọ̀ náà fẹ́ tó gbọ́ ọmọ ẹ náà nìyí náà kírísítẹ́nì náà ni torí pé bàbá tó bí wọn bàbá gan ti di kírísítẹ́nì nìyí ní ìbàdàn náà níṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ so àgbàrá kan wá òjò rọ̀ sí àgbàrá yẹn lágbára ó ṣá àfẹ́kì wọn débi pé àgbàrá yẹn ó lé wọn kúrò bí kan gbé obìnrin wa lọ mánéjì ní chọ́ọ̀chì kan ó ń sanwó díẹ̀ díẹ̀ fún àtàwọn mẹ́ èèyàn kan ló wá rí ló wá lọ bá kan náà àwọn èèyàn tí ó máa ń ṣe dáadáa tó ń jẹ́ mùsùlùmí ipe oní ẹ̀rọ mi nìkan o tó epo ní problem báyìí báyìí báyìí báyìí báyìí ipe ó bá lè ṣèrànlọ́wọ́ fún mi so nígbà tí ẹnìyẹn ṣàwo ẹnìyẹn ṣe ṣèrànlọ́wọ́ fún ó kọ́ ṣèrànlọ́wọ́ yẹn fún láì ṣe kó ní kó gba Islam òun kàn ṣèrànlọ́wọ́ kókè ẹnì yìí ti ó ní problem so nígbà tí wọ́n bẹ́ẹ̀ ní ṣèrànlọ́wọ́ yìí ó wá wò pé ah àwọn tó jẹ́ kírísítẹ́nì ẹgbẹ́ òun gẹ̀ẹ́bí tó ní fún ọmọ manéjì gan ń gbówó lọ́wọ́ òun díẹ̀díẹ̀ mùsùlùmí ló ṣe léyìí òun fẹ́ mọ̀ ń pẹ̀sì so wọ́n ṣá ẹnìyàn wá ráfà kan sí káfà yẹn kó ṣàlàyé sí ìsìláàmù ṣé àwọn aṣọ́rin náà gómìnà ṣe gba ìsìláàmù yẹn ó gba ìsìláàmù àwọn ọmọ rẹ̀ bíi mélòó kan náà bá gba ìsìláàmù yẹn ẹni tá ń sọ yìí olówó yìí ó rán lọ sí hajj ó rán ọmọ ẹ̀ náà ó rán lọ sí hajj kí la fẹ́ ló ń di eléyìí obìnrin yìí àtàwọn ọmọ ẹ̀ sàwọn ṣe ìsìláàmù ṣùgbọ́n ọkọ òun kú kéde ìlú jẹ látara àdúró obìnrin sọ ẹni tí ó torí ẹ̀ gba ẹ̀sìn ní ẹni yẹn òun ti padà wá gba ìsìláàmù tó ló jẹ́ pé àwọn nǹkan yìí ní àmì láti wù dáadáa kọ́lọ́mọba tó ṣe àmọ́ wa. èyí ó sọ tèèyàn náà nù èyí á sọ tèèyàn fún eléyìí òde eléyìí òda so tí yóò bá gbà tó bá lọ ṣe so n tó ń ṣe yẹn àkọ́kọ́ kò ń ṣe nìkan ní Islam ìsìnà ni gbogbo ọdún wájà yìí lára wọn ọmọ ìsìnà ni torí pé mùsùlùmí ló fi lè máa bẹ lábẹ́ ẹni tí ó fi ṣe mùsùlùmí so wallahu alam subhanahu wa ta'ala náà tí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí bá ń ṣọdún wọn bí christian àbí jù wọ́n wá fún wa níbi ráìsì tútù àbí bí àwọn bí fruit salad gbà èyí tó dáa ní ká má gbà pé tá a bá gbà á à ń recognize ọdún wọn yẹn wọ́n bá ní christmas làwọn ń ṣe ìtàn láwọn tó ń gbàlérò pẹ̀lú christmas ní ọjọ́ bí ọmọ ọlọ́run ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹni o gbà pé ànábì yìí sọ́wọ́ kì í ṣe ọmọ ọlọ́run ṣùgbọ́n ni ó ṣe máa ṣọjọ́ bí ọmọ ọlọ́run tí wọn náà ó máa sọ wípé kí ni ó gbà wọlé tó jẹ́ pé àwọn àfáà mi sọ fún wa ipe kéèyàn kí wọn fún ọdún wọn pé kú ọdún o ẹ̀yìn ìyẹn ẹ̀ṣẹ̀ tó kó sí ó ju ẹni tí ó rẹni tó mutí lọ wá ní ẹkú kalẹ̀ ẹkú ìgbádùn àbóyìn ẹ̀kẹ́ tó ń ṣe jìnnà tó ní ẹkú gbádùn ẹ̀mọ́ gbádùn lọ torí pé ọdún eléyìí ọdún tó ní í ṣe pẹ̀lú wọn pa wọn ṣọjọ́ ọbí ọmọ ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ gbọ́dọ̀ bímọ ṣùgbọ́n àwọn àfáà míì tí wọ́n sọ pé a lè gbà ojú táwọn fi ń wò ní pé ọlọ́run bá ní wọ́n tàn án lè ní ìlànà òtútù tábà oúnjẹ àwọn tá a fún tíra ṣíwájú ní ẹ̀lú lápò aláàlè fún yín oúnjẹ náà fún mi èmi ò rẹ́kọ̀dínáìsì ọdún oníjẹ tí wọ́n bọ́dún ọgbọ́njọ wá fún mi rẹ̀ jẹ́ ojú ẹ̀ làwọn afá mi fi wò ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ò ní pé ìjọ oúnjẹ wọn ó súnmọ́ kálàǹkì wọn náà mo rò pé gẹ́gẹ́ tí mo sọ ká kí wọn ìyẹn ò dáa rárá ẹ́ kájọ oúnjẹ tó bá fún yàn ní àsìkò ọdún yẹn ṣá lè fi sí abẹ́ wípé ọlọ́run bá láà lè jẹ oúnjẹ wọn àwọn afá mi ní bẹ́ẹ̀ ni àwọn mi ní rárá pé a lè fi sí abẹ́ rẹ̀ torí pé oúnjẹ yẹn wọ́n pa á fún ọdún yẹn àti tó ẹ pé nǹkan tí wọ́n dún ni tó ẹ pé nǹkan tí wọ́n dún náà wọ́n ṣe nítorí ọdún yẹn so bẹ́tà kí yẹn avoid yẹ tó wá ṣe pé nǹkan tí wọ́n dún gan ni tó ẹ nǹkan tó dún ni yóò tún wọ́ sùn yóò tún wọ́ sọ ẹgbẹ́ nǹkan tí wọ́n dún fún ọdún yẹn so in tó da òníká avoid it afẹ́gbó oúnjẹ wọn ká gbóúnjẹ wọn ní àsìkò tí ó kì í ṣe oúnjẹ tí ó ń ṣe àsìkò ọdún wọn ẹ ṣáwọn lè gbóúnjẹ títí wa tí ò bá tako ẹ̀sìn títí wọn pé táwa bá ń ṣọdún ìpè gbóúnjẹ wa bá láìsí tó wá dẹ̀ tako ẹ̀sìn títí wọn náà kán wọ́n gbà á làkún dínú kún wọ́n ti ẹ̀dẹ̀ lẹ́kàlùkù sọdún tiẹ̀ ìgbà tí wọ́n ń ṣàtìkú ọdún a lè dóúnjẹ ara wa a lè fún wa ní nǹkan tí wàá ti kí ṣọdún a lè kíra ó bímọ a lè kí pé wọ́ ọmọ ó fẹ́ ṣèyàwó a lè kí ṣùgbọ́n ọdún ẹ̀sìn lọ́dún ẹ̀sìn ní ọdún so làkún dínú kún wọ́n lè ẹ̀sìn ní òtúmọ̀ sí pé àìkàrà tí mo ń sọ tó bí ní kẹmọ́bà ṣe rárá ọ̀hún ó ní eré àbí àti ìbára wa ṣe ó ní eré àbí tí àti ìbára wa ṣe so ẹ̀sìn tó bá ti gbé orúkọ ẹ̀sìn wá àní bá wọn ṣe níbẹ̀ agbọ̀rọ̀ kórìíra ẹ̀sìn yẹn ṣùgbọ́n nǹkan tí ó kì í ṣẹ̀sìn à ń fẹ́ ara wa ọlọ́jọ́ pẹ̀lú mùsùlùmí tó lóun fẹ́ kírísítẹ́nì tó ń ṣe ẹ̀sìn rẹ̀ ṣèbí wọ́n ara wọn gẹ́gẹ́ bí ọkọ àtaya ṣùgbọ́n kò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí ẹ kò gbọ́dọ̀ kọ́ntibútù bó tilẹ̀ òkú mọ́ sí ẹ̀sìn rẹ̀ ṣe kò jẹ́ bí ó ti jẹ́ Allahu a'lam subhanaka alhamdulilayi ṣe